tá a gbé wọlé ọwọ́ iyì ọwọ́ ìdùnnú ọwọ́ àlàáfíà ọwọ́ ẹ̀rọ lélẹ̀ tí mo fi ń sọ pé gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ wọnú labour room tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ jáde pẹ̀lú ọmọ tuntun lọ́wọ́ ẹ̀kú ọwọ́ lómi o mhm. gbogbo ẹ̀yin tí bóyá over the weekend ẹ̀ ṣẹ̀ tie knot yẹn ni ẹ kú oríire o mhm. ẹ̀yin tí yẹ pé ẹ̀ṣẹ̀ kó lọ sí ilé tuntun ilé àtura o ẹ̀yin tẹ̀ ń ṣọjọ́ọ̀bí ní ọ̀sẹ̀ yìí ní oṣù yìí happy birthday eléyìí ni mo fi wọlé ní ọjọ́ tèmi lórí ètò fàájì ọ̀sán lórí Orísun TV náà ni pẹ̀lú onítèmi àtàtà oh adéni oh àwọn alára lórí èso lẹ́ni èmi láya wọn lóńdó ẹ̀gìn ọmọ wọn nílẹ̀ Ìjẹ̀ṣà ọmọ wa ni mí ọmọ ẹkùn ni mí ọmọ ògìdìrìgbò ọmọ tí wá báyà máa ń gbéṣu lájẹ obìnrin a máa fi ń gúnyán jẹ ni nígbà tí àwọn agán bá tún wá léètì díẹ̀ láti gbèsè yẹn wọ́n á tún gbé wá fúnra wọn olówó orí mi olúwa mi oyin jíjẹ ti délẹ̀ wọ́n á tún gbé wá nítorí pé kí ni ọwá ló nílẹ̀ hmm. ọwá ló nílù ọwá ló lóko gbogbo ń pátápátá nínú ìlú ọwá ló ní ṣé wọ́n rí ọwọ́ tó máa ń fún ọwá náà tó máa fún àwọn ọmọ wa ìgbà ẹlẹ́ wọn máa gbọ́ sáàkì o ìgbà ẹlẹ́. ó jẹ́ pé ọwá ìtumọ̀ ọwá ni ọba. ọba ni ìyẹn ṣe é à mọ̀ ni ọmọ ọba ni mí ẹ máa gbọ́ adé nìkẹ́ hmm. ẹ bá ti ń gbọ́ adé yẹn ní ní ilẹ̀ tí ní tiwa gangan nílé bàbá mi gangan orúkọ ọkọ ni Babátúndé ní hmm. ti bàbá mi gangan gangan Adéyínká Adénípẹ̀kun ni Adéyínká láti ah, ń gbọ́ Adéníkẹ́ ní bàbá mi gangan fúnra ẹ̀ láti ń gbọ́ Adétayọ̀ Adé ọmọ Adéyínká Adénípẹ̀kun ẹ̀ ṣe pé méjì lórí nílé ìsà. a jẹ́ pé ọmọ ọba wa pàdé ọmọ ọba ni ó wá pàdé ọmọ ọba Adé pàdé Adé ìyẹn la fi ṣe ìkíni wọlé ní ọjọ́ ti tèmi ẹ̀yin jú olódù. yẹ́sì kẹ́ láti ibi tẹ́ ẹ gẹ́ fìlà ẹ̀ sí èmi láì. Ah, ah. hmm. ayé wa máa dà. ayé ò sí. who dey order order. ọmọ tí àwọn ẹlòmíì ní ti pé ah, adílé ò bá tiẹ̀ wájọ kọ ẹni kó jẹ́ ilé ọmọ kan bí wọ́n mi yàn boyfriend àwọn kan bọ̀bọ̀ àwọn kan boyfriend àwọn kan baby àwọn kan fún fada àwọn kan oh my god adéníyì olúṣọlá ẹyinjú olódùmarè. èmi rèmi dòrèdò. ọmọ mọ́rọ́ láwọn ọmọ ọba ìlú ìgbòho mọ̀rẹ́ alágbàdo òde àtàpẹ́tẹ́ inú omi gègèlè lódò sọyà wọ́n ní sọyà òde wa láàrin ìdí omi kan ṣe ní sẹ́sìn ní lẹ́nu àwọn ọmọ olókùúta mẹ́ta òde ọ̀kọ́kọ́ ní lẹ́sẹ̀ ń gbẹ̀rẹ́ mhm. ọ̀kan ní máa ra máa mhm. ra ọ̀kan nígbà tó o mọ̀ gbòó mhm. kí ló wá mọ̀ rẹ́ sí àwa lọmọ ẹlẹ́ṣin òbí méjì wọ́n mú kan bọ sànyà wọ́n mú kan bọ ọmọ rẹ̀ ìyá ẹ̀ ni wọ́n fi ṣe kútùpà kútùpà nílé bàbá tó bí mi lọ́mọ ah, ah. àwa lọmọ alábẹ́rẹ́ méjì ọ̀kan ṣẹ́ ọ̀kan tẹ̀ ọ̀kan tó sì orí mi wúwo orí mi wúwo ọmọ <laughs> àlè èèyàn ni wọ́n pè àbí tí ó kiri ẹ̀ tó ní òní bẹ́ẹ̀ ni tó lè òní wú bẹ́ẹ̀ ni. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò tiẹ̀ mọ ibi tó ti wá mm. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ bí ọmọ lubi tó jẹ́ sẹ́yìn mọ̀ lu yín mm. tẹ́ ẹ bá ẹ bá lè comment sórí tẹlifíṣàn ẹ lọ sórí YouTube ẹ lọ comment ìlú yín ibo ni ìlú yín where is your omi mm-hmm. mo ló ń ta wọn. ẹ ká máa jọ pàdé ara wa mẹ ẹ ká ju àwọn tó bá jọ mọ ìlú oníkálukú oníkálukú máa káìbì ọgbọ́n rẹ káìbì ó ti wá eh. ẹ oníkálukú máa sọ ó pọ́sibù kẹ pàdé ọmọ ìyá yín gan lórí ẹ máa pé àti òyìn náà máa wọ fàájì ọ̀sán ah! ẹ kàlẹ́ńkì kàlẹ́ńkì lẹ́ńkì ẹ kọ́mẹ̀ntì ìlú yín sí ọ́ndà fídíò yẹn lórí YouTube ẹ o lórí ètò tèmi a máa gbé ètò yẹn lọ sí level tó yàtọ̀ nǹkan tí adẹ̀fẹ́ sọ yìí àwọn èèyàn máa ń bìlì pé obìnrin nìkan ló ń di kiri yẹn lára àwọn ọkùnrin ló ní jù ó dẹ̀ wà lára wa náà ẹ̀yin lẹni jù kó yẹ kó wà lá máa má jà má jà fìjà bẹ̀rẹ̀ ẹ̀yin kọ́ ẹ̀yin ẹ̀yin lẹni jù. tiwa le. débi kan tó rí aláìsípákùnrin lónìí jù ó pẹ́ ẹ ṣùgbọ́n yorùbá tó máa sọ pé obìnrin tí ò bá ní kinní yẹn o wọ́n á ní ọbẹ̀ òkè máa ń dùn. lẹ́yìn tí ọlọ́bẹ̀ dé nìyẹn ṣùgbọ́n tí a bá ti ká generalize ẹ̀. ẹni tí ò ní. ẹni ìpanu dé. a kò mọ bí a ṣe lè handle ẹ̀ jura wa lọ. jura wa lọ. ohun tí wọ́n sọ̀rọ̀ nípa ilé ni òun náà ni owú owú jíjẹ owú mo rò pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa wò pé kí ni owú ẹ má wọlé ẹ̀yẹ ká lọ ṣe fàájì torí orí fàájì ọ̀sán la wà yìí ẹ̀ tábà ti ń sọ̀rọ̀ díẹ̀ a máa lọ ṣe fàájì díẹ̀ ẹ̀ ká dókè lọ́hùn pa tábà máa fi padà dé a máa wá yàn nínú ẹ̀ kí ni owú àwọn ọ̀rọ̀ wo ló fara pẹ́ owú tó súnmọ́ owú tẹ́lómi lè ṣì pè ẹ̀ o ẹ̀ má ti gbé kúrò à ń bọ̀. ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yẹn báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yín ó dá mi lójú pé a ti ń fi ìgbádùn ṣayọ̀ lórí ètò fàájì ọ̀sán tòní bóyá iṣẹ́ yẹn ń darapọ̀ pẹ̀lú wa orúkọ tèmi ò jẹ́ yípadà ó yípadà tì mo máa ń fi priding I dey always use priding to call my name Adeniyi Olúṣọlá ẹ̀yinjú Olódùmarè rèrèmí rèmí dòredò ọba àwọn ọmọ abúlé ọmọ ọmọ láwọn ọmọ onígbò pẹ̀lú ọmọ tó dúdú bíi korosh. bẹ́ẹ̀ni ọmọ wọn níjẹ̀ṣà òṣèré ah, ah. ọmọ onílẹ̀ obì ah, ọmọ ẹlẹ́kìlódé tẹ́ pé ẹlẹ́ni àti ẹ̀ka ni wọ́n máa ń eh, kí i. ẹ nítorí pé kí ẹ mọ̀ pé ẹlẹ́ni àti ẹ̀ka ìtumọ̀ ẹ̀ ni pé àwọn ọmọ wa kì í rìn lẹ́ńlẹ̀. Hmm ẹ bá ń gbọ́ ọmọ ẹlẹ́ni àtẹ ẹ̀ka ọmọ ẹ̀wẹ̀lẹ̀ nítumọ̀ ẹ̀ ni pé láwọn tó bá jẹ́ ìjẹ̀ṣà tó jẹ́ ọ̀ríjínà kì í sì ṣe àwọn àtọ̀rìn wa o ọmọ ìwé tí ẹ ṣe máa spread like it's just a way of saying that we are the owners ẹ̀yin nílẹ̀ àwa la nílẹ̀ kò dẹ̀ ṣe é ká kúrò ìkànnì ní abẹ́ẹ̀ká abẹ́ẹ̀ká àlè kúrò mm. ọmọlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ ẹmọ bẹ́ẹ̀ ṣe máa ń pọ̀ tó yẹ pé ńgbẹ́ tẹ́ bá kátà ìsílẹ̀ gẹ ẹ tó ṣàtàn gan-an ó ti gbé ti eyín rẹ̀ èmi náà ti kọ́kàn lónìí mm. àṣé ilẹ̀ gangan ni ẹni àtẹ́ bẹ́ẹ̀ ah. ni mo jẹ́ òkúta ah, ẹni wo ló wá tóbi tí wọn kà kàkà ilẹ̀ ní ìpínlẹ̀ ẹ̀fẹ́ ká ilẹ̀ lẹ̀ kúrò mm. àtọ́lẹ̀ rí pé máa ń pàwọn èèyàn kan ń rìn fún migrate kàn spread don spread out spread out because kò sí ìlú tẹ máa rí tí kò ní sọ fún yín pé ibi ìbáyìí ni origin wa ibi ìbáyìí láti látẹ̀dó sí tá a ti bẹ̀rẹ̀ so bó ṣe máa ń rí nìyẹn everybody kàn spread tentacles ẹ̀ lọ everywhere. ẹ̀yin ọmọ Ìjẹ̀ṣà àti ẹ̀mọ̀ tó mọ ẹni àtẹ̀ ẹ̀ka látọjọ́ yìí mo mọ̀ pé yẹ kẹ́ ẹ fún mi lówó pé mo jẹ́ kí hand me fingers gbé yín débẹ̀ ó gbé yín tàbàyè ó gbé yín dé òun náà lórí ó ṣàlàyé débẹ̀ òun náà sọ̀rọ̀ nípa ẹ̀ lórí ètò lónìí òun náà ní owó òjìjẹ ní èyí tí ani sọ pé àwọn ọkùnrin la ní lára jù mhm. tèmi sọ pé àwọn obìnrin náà ni torí yorùbá bọ̀ wọn ni obìnrin tí ò bá jẹ owú wọ́n ni ní ọbẹ̀ òkì máa ń dùn eh. ẹ kí ni owú ẹlòmíà fẹ́ pé a ní owú owú mi wà yàtọ̀ sí owú jíjẹ owú ọmọ owú ni wọ́n máa ń pè lágbẹ̀dẹ òòlù làwọn míì máa ń pè mm. ámà mm. ẹ̀hẹ́ bọ̀ kò ń ṣe owú ìyẹn ni àwa ń sọ. So owú jíjẹ là ń sọ báyìí. jealousy jealousy jealousy ah wàá jọ mú rin jealousy jealousy o sábà lè wo owú jíjẹ àwọn ọmọ wọn lọ́pọ̀ yóò máa ń rò pé bóyá ní relationship nìkan lówó ti máa ń wá náà ó máa ń ṣẹlẹ̀ láàrin ọ̀rẹ́ ń gbà mí mm. tí ọ̀rẹ́ kan máa máa jẹ owú ọ̀rẹ́ owú oríṣi méjì lèmi wò pé ó wà mm. a ní owú dáradára tó dáa àti owó tí ò dáa lọ́ndà owó tí ò dáa àtúwá ní fẹ́rẹ́ ń dógí àti owó gbóná hmm. owó tó lọ́wọ́rọ́ àti owó tó gbóná tó lè pààyàn dànù kò sí èyí tí ò lè ah, ah. pààyàn tí èèyàn owó tó dára wípé anifingers ah mo like bí anifingers ṣe máa ń sọ̀rọ̀ àmọ́ like presenter ni mi presenter la anifinger mo like bí anifingers ṣe máa ń introduce èmi náà wá lọ ṣe research more on bí introduction tèmi náà ṣe máa wà òkè bíi tanifinger ohun tó dára nìyẹn hmm. ohun tó dára ni pé anifinga ń ṣe irun èmi náà fẹ́ mọ orun ṣe bí anifinga ohun tó dára nìyẹn hmm. àwọn ohun tó dáa tó dáa ni pé káàárẹ̀ mi tó ń ṣe nǹkan tí mo wá dẹ̀ dùn sí i ta fẹ́ dàbí ènìyàn tí wọ́n ṣe pé bóyá kéde náà lè ṣe jù lọ àbí kí lè ṣe máa jọ máa fi gagbága. ẹ̀rọ rẹ lè pa ṣé wọ́n ní owó yìí tí wọ́n sọ nípa tàwọn obìnrin tó wà ní obìnrin tí kò bá ju ọbẹ̀ yìí dùn owó dáadáa náà nìyẹn. ok ẹgbẹ́ mi níbẹ̀. owó dáadáa ni nítorí pé nígbà tí ẹ mọ̀ pé bí Yorùbá ṣe sọ kákan sọ literally exactly bí Yorùbá ṣe sọ ẹ ṣe bẹ̀ nínú ilé yín ọkọ yín máa ń ròyìn fún ọkọ tèmi bóyá ọkọ yín ọ̀rẹ́ ọkọ mi ni ó máa ń ròyìn fún ọkọ tèmi pé ah, ìyàwó mi mọ̀ bẹ́ẹ̀ sí pa ọkọ tèmi máa délé lójoojúmọ́ lọ́wọ́ máa sọ pé ìyàwó lágbájá mọ̀ bẹ́ẹ̀ sè tí mo wà ẹ pásánálì mo lè lọ báyà lágbájá pé ingredients wo lè lò for bẹ́ẹ̀ tí ingredients ìgbà tí mẹ́jọ the same thing kí wọ́n ibo lẹ ti ra ti ẹ hmm. ẹ magi èwo lẹ ń lò ẹ ìsebẹ̀ wo lẹ ń lò ibi kan báwo lẹ ṣe ń ṣe irú pọ́ọ̀tù wo lẹ ń lò torí ń gbà ní ìgan pọ́ọ̀tù tí wọ́n bá fi ṣe bẹ̀ pọ́ọ̀tù tó bá fi ṣe bẹ̀ ń gbà ní máa ń dìtà ní bó ṣe máa dùn sí yes so èyàn gbọ́dọ̀ mọ̀ yẹn mo lè béèrè tó bá sọ fún mi màá kọ́ lẹ́mu kọ́ra mo lè ní dákun ṣe fídíò àbí dákun bu díẹ̀ fún mi kí n lọ jẹ́ nílé hmm. màá ṣe fọkọ mi. ìyẹn ni owú dáadáa ìyẹn ni owú dáadáa. ṣùgbọ́n ọkọ̀ ọlọ́run pé ẹ́ ọkọ̀ mi ti dé ló ti sọ́ọ̀lẹ̀ méjì àwọn lọ ẹ̀ka bá wọn tó yẹ pé gbọkọgbọkọ ni wọ́n wọ́n kò máa sí ọbẹ̀ kan wọ́n máa ọkọ wa tọ́kọ wa ti wá ní wọn ló máa ń dín ọbẹ̀ tó ṣe kínní wọ́n láwọn ọmọ bẹ̀rẹ̀ sè àwọn gbọ́kọ̀gbọ́kọ̀ oṣù ọ̀rọ̀ yìí yé wa ẹ ṣàfọ̀kọ̀ wa lọ́rùn bẹ́ẹ̀ àmọ́rú yín. ọkọ̀ yín pé o. <laughs> ẹyẹ obìnrin lọ́dọ̀ kó ṣàánú fún wa alówù yẹn lára àwọn ṣe wá nígbà tí mi wá sọ pé owó ọkùnrin ló pọ̀ ah, jù ó ah, wá pé kí n tó mọ̀ èmi ti ẹ̀ mọ̀ ti ah, pẹ́ ó pé kí n tó mọ̀ o nítorí lọ́kàn tèmi nínú náà máa ń bìlì pé obìnrin ló ń jowú ṣùgbọ́n ṣe nígbà tí mo má rì ìgbà yẹn ni mo mọ̀ pọ́kùnrin jowú ọ́ ẹ ń jowú ẹ dákun kí ló máa ń fà náà because mo ní láti béèrè ọwọ́ ẹni tó jọkùnrin. tá a bá sọ̀rọ̀ nípa owó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ nǹkan tó máa ń bá owó wa ìfẹ́ máa ń mú owú jáde. bẹ́ẹ̀ ni ó tọ́ ni. tó bá nífẹ̀ẹ́ èèyàn wàá jẹ owú ẹ̀ hmm. ṣùgbọ́n kò ṣe gbogbo èèyàn ló wá ní um, sense of human láti control ẹ̀ hmm. or self control láti wà over that owú. Mm. kí ni báwo ni owú ṣe máa ń rí èmi àti yín ọ̀rẹ́ ni wá. Mm. mo wá nífẹ̀ẹ́ yín gan mo wá rí i pé ọ̀rẹ́ mi ti ń ní ọ̀rẹ́ mi. Mm mo máa máa jowú ọ̀rẹ́ kejì nítorí ìfẹ́ tí mo ní. àdúgbò mẹ́bi ó ń sìn bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí ládùn àwọn ọkùnrin hmm. tá a bá nífẹ̀ẹ́ nǹkan kan gan tá a bá ti rí i pé ó dàbẹ́ lómi ti fẹ́ máa ṣe ju nǹkan tí mò ń ṣe lọ bóyá mi máa ń pè ní ẹ̀mẹ́ta mo dẹ̀ rí pé ah hmm. bọ̀bọ̀ kan ti fẹ́ máa pè é padà àwọn ah ẹnu àwọn kí ni ti ṣàlàyé o ṣàlàyé o ṣàlàyé o. <laughs> àníbi nìkan ṣẹlẹ̀ ó yà mí lẹ́nu iye ẹsẹ̀ wá jọ mí lójú ẹ mọ̀ kéèyàn kan kéèyàn náà má lè kẹ́ ní àmà ìjẹ́ báwo ni ọkọ mi dẹ̀ ń jowú. ẹ báwo ni máa pè é máa jà. ẹ ló mà náà. báwo ló nù nù báwo ni máa pè é máa jà. ẹ gbà mí o. ẹ gbà mí o. ibi tó ti mẹ́ ni ẹ o. Ah, ibi tó ti mẹ́ ni ẹ o. báwo ni máa pè é máa jà náà. irọ́ omi ò fẹ́. ẹsẹ̀ ọmọ tún pèyàn ní màìdíà o èmi gan ni mo pè é pè é má jà So ń pè ní jà ó tún pè nìkan má jà. ẹgbà mi o <laughs> like seriously kí ni ìyẹn jọ mí lójú pé ah, ah, ẹni tí mo dẹ̀ pé má jà gan ẹni tí mo tó kéré sí mi ni àmà ah, yìí ah how are you dear Ah, are you ah wọ́n ti máa notice mi everybody ni máa ń pè ní dear eh, eh. even àtobìnrin gan kò ń ṣọ̀rọ̀ ọkùnrin o àtobìnrin everybody ni máa ń pè ní dear like jáde mo kàn wọ́n báyìí ah. don't share my dear my <laughs> own oh, my dear já. ìgbà yẹn ni wọ́n wọ́n pé ọkùnrin gan ló ń jowú jù. yàtọ̀ sí ìyẹn ọkùnrin míì torí owú ni ò ṣe jẹ́ kí ìyàwó ẹ̀ ṣiṣẹ́. yẹ yẹ yes yẹn wà. ó ní incident kan tó ṣẹlẹ̀ ní agbègbè mi ìgbà tí èmi àti arábìnrin yẹn sọ wá ní à pé ọkọ òun kò gbà kóun ṣiṣẹ́ kò gbà kinní kan ilé nìkan ló ń wà hmm. mo wá sọ fún mo ní overprotective hmm. lọ́kọ ẹ̀ ń try láti ṣe ó ti hmm. love ẹ̀ jù hmm. kò fẹ́ kí ọkọ rìn kò fẹ́ kẹ́lómi lọ rí níta kọ́ ọmọ ló pọ̀ ètò yìí lọ́dún tó yìí ẹ wo ẹyẹ kan lọ ṣe fàájì ẹ o tí ọkọ máa fi padà dé a máa gbé yín débẹ̀ tán ẹ o ẹ bá gbé kúrò Orísun làgbà Orísun lọ̀gá fàájì ọ̀sán lè tuntun lọ lọ́wọ́. ẹ ọmọ lè tuntun yìí ẹ ọmọ lè lè yìí ọmọ rẹ̀ ó dùn tó yìí ó lè lẹ́yìn ọmọ rẹ̀ ó dùn tó yìí. Akílẹ́jà rẹ̀ yìí. Lẹ́yìn ọmọ rẹ̀ wọlé ìyá ọ̀tá wọlé ìwé lágbára nítorí ohun tá a bá kúrò nígbà tí a lọ ṣe fàájì òun náà la tún gbé wọlé orí ètò fàájì ọ̀sán náà la ṣì wà anna adéníkẹ́ ara babatunde anifingas èmi náà ni mo ṣì wà ń bí pẹ̀lú onítèmi àtàtà adémi olóṣọlá ẹyin jí ọlọ́dúnmarè. ó dá nǹkan bá a ṣe ń sọ̀rọ̀ ní ọ̀rọ̀ owó owó jíjẹ a dẹ̀ sọ ká tó lọ lẹ́ẹ̀kan fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ ṣe darapọ̀ mọ́ wa a sọ pé owó méjì lówó wà ohun dáadáa wà ohun tí ò da ó wà èyí tó da yẹn ò ní pé èèyàn ṣe nǹkan tó da ìwọ náà fẹ́ ṣe láì ṣe é pé o fẹ́ ṣe jù àbí o fẹ́ máa bá fi gagbága owú ìkejì mm. owú ìkejì tí ò da òun á ní owú tí ò da fẹ́rẹ́fẹ́ àti owú gbígbóná àti ìṣàlàyé ẹ̀ dáadáa ṣùgbọ́n mo kàn ní kí n mú ẹnu ìbálẹ̀rẹ̀ ni. ohun táwa sọ pé ó di pé a ìyẹn ni pé tí èèyàn bá fẹ́ràn èèyàn jù ó máa ń fa owú ẹni pé èèyàn tún máa dín. bẹ́ẹ̀ni tí èèyàn bá fẹ́ràn èèyàn jù ẹni tí èèyàn bá fẹ́ràn ló máa ń jowú ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni èèyàn pẹ̀lú àtúwà ẹni tí wọ́n bá fi ń ṣe owú ìlara nìyẹn Hmm. ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń gbé ìlara àti owú hmm. síra wọn hmm. ìlara ni nkíni ṣé òun nìkan ló ṣe owú kọ́ nìyẹn ṣùgbọ́n tí mo bá ń jẹ owú nǹkan tó jẹ́ tèmi mi ìfẹ́ kó di tẹlòmíì owú nìyẹn bóyá mo ní ọ̀rẹ́ kan mi ìfẹ́ kó ní ọ̀rẹ́ mi àbí lẹ́nu iṣẹ́ ẹni tàjọ jẹ́ colleague ó ti di pé bí wọ́n fẹ́ promote ẹ̀ mo wá ń jọ pé ah Eh, eh, eh, ok post yìí o mi fẹ́ kó gbà mọ́ mi lọ́wọ́ mo ń jowó ẹ̀ nìyẹn hmm. mo ń jowó post yẹn hmm. tó bá ti di pé mi fẹ́ kó gbà ìlara nìyẹn pé colleague ó ṣe máa jẹ́ colleague mi náà máa promote owó kọ́ nìyẹn hmm. ìlara nìyẹn. yẹn yẹn ti wà deadly gan. òun wà ńlá owó náà wà deadly. owó náà wà deadly bọ́ eléyìí lára yìí tún lágbára. owó lè débi tó jẹ́ wípé ẹlòmíì nítorí pé kò fẹ́ jẹ́ kí ẹlòmíì fẹ́ ìyàwó ẹ̀ ó dẹ̀ dá sídìí síla pé tẹ́wà ẹ bá bàjẹ́ òun nìkan ló máa máa wù hmm. kò lẹ̀ sí ní sọ pé òun ò fẹ́ mọ́ kò ní sọ pé òun máa fẹ́ nǹkan mi ni mo máa fẹ́ bẹ́ẹ̀. wàhálà olùgbò ìkẹ́ ibi tó ń tó gbóná dé nìyẹn òun gbóná lè ní ìdí sí pé kéèyàn pààyàn nítorí ẹni tó ń jowó ẹ̀. bóyá obìnrin mi go so far in terms of owó jíjẹ ó kàn rí pé bóyá nìkan ó rìn gbèrègbèrè ẹlòmíì òun gan kọ́ ló ní nǹkan yẹn pọ̀ hmm. ó fẹ́ gbà lọ́wọ́ ẹni tó ní. Hmm ohun tó wúlò ni hmm, hmm. ó dẹ̀ mọ̀ pé tóun ò bá mú ẹni tó ní kúrò lọ́nà kò ní di tòun abariwe kànà ń gbẹ. Ah, ah, ah, ẹlòmíì dẹ̀rẹ̀ nítorí pé o rí pé ọmọ yẹn ló ń wọkàn mi àbí abẹ́wà ẹ̀jẹ̀ owú jíjẹ náà ni. owú ni. torí ẹ̀rọ yìí máa ń sọ pé tí obìnrin àbí ọkùnrin bá ní owú gbóná lára tí ò bá para ẹ̀ àpọ̀ partner hmm. tí ò bá wá pa partner á pa èèyàn sí partner ẹ̀ lọ́rùn so kò ní ṣe bóyá ọkùnrin àbóbìnrin ń sìn it's vice versa hmm. ó lè jẹ́ ọkùnrin ó lè jẹ́ obìnrin bọ owó ara àwa ọkùnrin máa ń le gan yóò kò kí n tètè hàn torí àwọn ọkùnrin a máa ń ṣe stronger pé kí ni irọ́ dẹ̀ ni. Hmm. báwo wá ni èèyàn ṣe ń dẹ́kun owú láàrin ọmọ ìyá. Ah! nítorí pé mo ti notice pé ọlọ́run nìkan ló ń báyàn tọ́ ọmọ. àwọn àwọn ọmọdé máa ń jẹ wíwá àwa tá a bímọ tó pọ̀ yìí kọ́lọ̀ ń ṣàánú wa láàrin ọmọ ìyá ń gbà mí ẹ máa rí owó gbígbóná láàrin wọn kò ń ṣe owó pé ẹ̀gbọ́n mi. lẹ́nu mi àlọ́ daṣọ sun tó máa lọ dáná sun aṣọ ẹ̀gbọ́n. kò ń ṣe pé kò ń ṣe owó pé ẹ̀gbọ́n mi graduate mi náà máa graduate owó tó da nìyẹn o mm-hmm. fẹ́ ṣe o fẹ́ ṣe o fẹ́ gbé ẹsẹ̀ sí ẹgbẹ̀ṣẹ̀ ní dáadáa èmi náà fẹ́ rẹ̀ èmi náà ẹ̀ ṣùgbọ́n owó pé ṣòun nìkan wá ni ṣé mo pé owó ló máa ń bì lára because mo tọ́ láti wò ó lẹ́ẹ̀kan yẹn pé owó àti lára owó gbígbóná yẹn òun ló máa ń di lára o because èèyàn tí ẹ bá jowó ẹ̀ títí títí ẹ bẹ̀rẹ̀ sí ni máa lára ẹ̀ á di pé ṣóun nìkan ni wọ́n fẹ́ kọrin òun náà gbé microphone fún bẹ́ẹ̀ ni ah, ṣe tẹ̀lé àwọn àtàwọn àdínlẹ́fún nílà ìròyìn yìí jésù. ẹ ẹ lọ́dún sí pé ẹ máa ń rẹ choir master like ẹ̀. Hmm. mo máa lọ mo máa lọ láàrin wọn o ò sì dáa ni wọn ò ṣe gbé microphone. kò sóhun tó kọ tí onìkan ló máa ń mọ gbogbo orin. ó dáa ni <laughs> èmi máa ń sọ ọkọ báyọ̀ you see in anything tó bá ń ṣe try to be the best version of yourself. Hmm. èmi jẹ́ ìṣẹ̀dá kan jẹ́ pé ìgbà tí mo ṣì wà ní choir àwọn èèyàn máa ń wò pé irú ọmọ wo lélẹ̀ mi ò ní dúró sórí instrument kan pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run mo lè play nínú church mo lè play successfully ten instruments. Mm. látòrí agogo ṣẹ̀kẹ̀rẹ̀ gángan drum set eh, kíbọọdù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo lè play ẹ so tí n bá ti rí i pé ẹni tó lè play lè wá mi i will switch to another one yes, and mo máa ń try láti jẹ́ pé i'm always the best in anything I, in anything I want to do. so that èèyàn máa wà relevant. so that mi ì rí mi ì rọ́ṣọ́ mi rí nǹkan tó ẹ fẹ́ fi kún tí mi bá sí ń bẹ̀ ẹ máa mí sí ni. bẹ́ẹ̀ ni tó o bá dẹ̀ da o da náà da ni má lára ẹ̀yìn ẹni tó da yẹn èmi máa ń sọ kinní kan tí mo bá bá ẹyinjú rìn tí n bá nífẹ̀ẹ́ kinní kan tó bá wà lọ́wọ́ ẹyinjú màá rẹra mi sílẹ̀ láti kọ́ kinní yẹn nígbà tí mo fẹ́ lọ kọ́ṣẹ́ tó lọ mo ti sọ́rí lórí ètò náà mo kúnlẹ̀ báyìí ẹni tí mo kọ́ṣẹ́ lọ́wọ́ èrò fi bẹ́ẹ̀ kàwé ó dẹ̀ máa ń sọ fún wa pé òun ò kàwé hmm. àwọn èèyàn náà dẹ̀ máa ń testify ṣùgbọ́n èmi ò rí ní ìrí ẹni tí ó kàwé nítorí pé ó ní nǹkan tó ju tèmi lọ́wọ́ sí mo dẹ̀ fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ mo rí ara mi sílẹ̀ kódà mo fọ pátá mo rí ara mi sílẹ̀ gan àwọn ọmọ ayé òde òní ò lè ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ọdún méjì àtàbọ̀ ni mo fi kọ́ṣẹ́ télọ̀ mi ò kàn déédéé sọ pé mo mọṣọ ràn tí máa sọ fáwọn èèyàn pé mo máa kọ́ṣẹ́ télọ̀ ìmọ̀ àní mo ṣe freedom pàápàá èmi lẹ́nu àkọ́kọ́ tó kọ́ṣẹ́ freedom lọ́dọ̀ ọ̀gá mi ọ̀gá mi gan lè máa wo program yìí báyìí Mm. èmi lẹni àkọ́kọ́ ó dẹ̀ ní ọmọọṣẹ́ tó pọ̀ nígbà tí mo débẹ̀ èmi ni ẹni àkọ́kọ́ tó máa làwọn lágbà pé ọmọ freedom nítorí determination mo dé rí ẹran sílẹ̀ báyìí pátá tí bá lè sí báyìí orí ẹ orí ìkúnlẹ̀ báyìí mo wà ní oyún o ó máa kúnlẹ̀ báyìí máa gun staircase ọkọ̀ ọ̀gá mi máa pariwo han aṣọ́lórí han náà máa ń pè mí wọ́n ṣe máa náà ah, pe orúkọ mi létí ẹ máa láì pé han ah oh god ọmọ yẹn ọ̀rẹ́ ń ṣe o dídé o má ní ìrógùn bọ́dá dé jí o ìyẹn ọkọ mi ilé ṣogún bọ́dá dé jí o ní kọ́ ṣùgbọ́n lọ́jọ́ freedom mi kọ́ wàláì wọ́n sọ hmm. wọ́n sọ lọ́jọ́ freedom mi mi ìwà oníkan tí mo ti dúró báyìí pé ah kí ló ṣẹlẹ̀ gan ọ̀gá mi á dẹ̀ máa ṣe bí ẹ̀gbọ́n mi kékeré ni á máa ṣe kìnìún kan ìyára gbogbo tí mo fẹ́ kọ́ mo rẹra mi sílẹ̀ láti kọ́ ó dẹ̀ di tèmi lọ́jọ́ tèmi ẹbí mi náà ti ṣe freedom fọmọ tí mo inú ilé mo ti ṣiṣẹ́ ṣùgbọ́n mo ní ọmọṣẹ́ mo ṣe freedom fọmọ àwọn ọ̀gá mi wá orí wọn wú ni lọ́jọ́ yẹn. Eh, law of eh, law of kamani orí wọn wú lọ́jọ́ yẹn pé ah, ọmọọṣẹ́ wa ṣe freedom fọmọṣẹ́ tó bá ti fi owó sí kinní yẹn ò lè mọ̀ láíláí. bẹ́ẹ̀ òun gbóná. àwọn èèyàn kò tí ì yí àwọn ẹgbẹ́ sọ fún yín lẹ́ẹ̀kan sí tẹ bá fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn tẹ bá ti lè fi owó gbígbóná sí pàlàkẹ́ lórí kinní yẹn torí máa di lára àwa di pẹ̀jọ́ figagbága àwa di competition and o ò ní lè mọ flaws ẹ mọ́. bẹ́ẹ̀ because you just want to beat that person even nígbà tó bá ṣe nǹkan tí ò dá téèyàn bá téèyàn bá correct ẹ̀ wá ní kí ló dé torí mo ti jẹ́ lágbájá ni so you will not be able to know that you are not even doing the right thing wọ́n máa wò pé torí pé ó jẹ́ lágbájá náà ṣe tọ́ pé mi ò mọ̀ ọ́ ṣe ní ìwáyé ò ṣe dáadáa inú ilé ìlànà pàtì inú chọ́ọ̀chì náà ọ̀rọ̀ orin lásán yẹn mẹ́nu bàrẹ́ rẹ̀ lórí àwọn kwara ó wà nínú agbo àwọn mùsùlùmí náà. ọlọ́run olódùmarè o. pípẹ́ ṣé lágbájá nìkan ló máa ń pèrun kínní kan ṣáwà àfáà tó kù yáà ti mm-hmm. kínní ni ṣáwà kínní kan ó ti jẹ́ pé ọ̀rẹ́ ṣe ọ̀rẹ́ sọmọ lórúkọ ọ̀rẹ́ ṣe rọ́bà náà. àbá àbá sọ̀díìkì nìkan wọ́n máa ń pè é ìwọ náà kọ ọkọ ọmọ dáadáa. àti pé láàrin àwọn ọmọ ìyá tí àgbéyànjú àsọ̀rọ̀ nípa ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òbí ni wọ́n kùnà láti gbé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé ká má parọ́ ká má jẹ̀ṣẹ̀ òbí lẹ́yìn àwọn òtí ibì kan rí òbí máa ń fẹ́ ọmọ kan jù kan lọ. Mm, ó natural. ó natural torí ìfẹ́ òun dọ́gba mm. even láàrin lọ́kọláya ọkọ ó lè fẹ́ràn ìyàwó ju bí ìyàwó ṣe fẹ́ràn ọkọ lọ mm. kò ń balance love is not balance. so téèyàn bá dẹ̀ bí ọmọ mẹ́ta ó máa ní kan tó máa jẹ́ àyò bọ̀pọ̀lọpọ̀ òbí ni òtún máa ń lè pa á mọ́ra mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi náà bóyá mi fẹ́ràn mi ò lè fẹ́ràn gbogbo wa ṣùgbọ́n a lè sọ wípé ẹni báyìí lágbájá ló fẹ́ràn jù ni mọ́mì mi fẹ́ràn jù hmm. torí ìgbà kí ìgbà tí gbogbo wa bá ti dọ́dọ̀ wọn fún nǹkan kan ló máa come out hundred percent fún ẹni yẹn hmm. bó ṣe ń ṣe nìyẹn tí gbogbo òbí bá lè máa ṣe bẹ́ẹ̀ láti má jẹ́ kí ọmọ kan mọ̀ ni pé èmi ni ààyò màámi mm. àbí èmi ni ààyò dádì mi mm. kò ní jẹ́ kí bí àwọn ọmọ ìyá kan wà fẹ́ pé naturally wọ́n máa fi ìfẹ́ hàn sẹ́nìkan jẹ nìkan lọ wọ́n máa ń fi ìgbóyà nítorí low self esteem àbí nítorí experience wọn gbogbo ọmọ ò lè sáré yàn mm. ó ṣe gbogbo wọn ló wà brilliant nínú fámìlì mi mo mọ àwọn pẹ́ pé nínú ẹ̀fíwe ni wọ́n mo mọ àwa middle <laughs> mi ò wọ́n yẹ gẹ̀ so tó bá ti ń rí bí ẹni pé o ti ń rí bí ẹni pé nǹkan wà ahead ẹ tó o wo strength tiẹ̀ owó lè bẹ̀rẹ̀. ó máa tiẹ̀ bẹ̀rẹ̀ ni kò ṣe pé ó lè bẹ̀rẹ̀. ṣùgbọ́n máa ń sọ fáwọn èèyàn wípé ara lè mo fẹ́ kí a kọ́ nǹkan kan nínú kinní ẹ má jẹ́ ká máa wo weakness wa nìkan ẹ jẹ́ ká máa wo ẹ̀yìn ká máa wo strength wa náà tó bá wò pé ok strength ẹni yìí rè ìwọ náà wo strength ẹ ṣóun náà ní strength ẹ strength tiẹ̀ òun ò ní weakness ti tiẹ̀ tí wọ́n ń wò yẹn àbí weakness tiẹ̀ tó wọ́n pé à ẹni yìí dájú ẹ lọ òun náà ń wo strength tiẹ̀ pé dájú lọ. ẹ̀rẹ́ àwọn ẹlòmíì wọn ò kàwé wọ́n kà láti ilẹ̀ náà ṣùgbọ́n wọn ò graduate bí aṣẹ ọwọ́ náà ń ṣe ṣùgbọ́n níbi iṣẹ́ ọwọ́ tó ń ṣe yẹn tó bá yẹ pé wọ́n dì mú dáadáa àwọn náà lè yàn ṣùgbọ́n ṣe rí ohun tí mo lè sọ nípa ọ̀rọ̀ ọmọ fẹ́ràn ìdí tó láti gbé àlejò kan wá sórí ètò yìí tí mo rántí dáadáa tálejò yẹn sọ pé kò sí bí ẹ ṣe fẹ́ ṣe ẹ máa ní ọmọ kan tẹ́ fẹ́ràn jù kan lọ èmi náà dẹ̀ ti experience ẹ̀ ṣé ọmọ tí mo pè lẹ́nu kan tó dáadáa lónìí kíákíá àtẹ́lẹ̀ tí mo pè ah, tó wọ́n ah, ah. pé ìgbà tí mo pè ló rántí pé òun fẹ́ yarun ló rántí pé sípàsì tó wà lẹ́sẹ̀ nǹkan lòun fẹ́ wọ́n fẹ́ lọ change kóun tó wá down èwo ni màá fẹ́ràn jù mo ṣe sọ lẹ́ẹ̀kan pé ó natural ẹ wọ́n wá ní láti sáré lọ ṣe fàájì tábà ti wá ṣe fàájì àwa ká gbogbo ẹ̀ ńlẹ̀. a máa ra àpẹ. <laughs> à bọ̀ ẹ̀lẹ́ ń bẹ̀rẹ̀ ẹ kú ìjókòó ó dá mi lójú pé a ti ń fìgbà tó ṣayọ̀ lórí ètò fàájì ọ̀sán tèmi pẹ̀lú àwọn pìrìsẹ́ńtà tó gallant pìrìsẹ́ńtà tó dúró re pìrìsẹ́ńtà tó dùn tó tún dùn wò orúkọ tèmi ti ìpadà dé ní olúṣọlá ẹyinjú olódùmarè rèmi rèmi dòredò pẹ̀lú ọmọ kan bíi one million ẹ o <laughs> ọmọ tó dùn. <laughs> Adéníkẹ́ Babátúndé honey finger. lórí ètò lẹ́yìn ohun tá a ti ń sọ̀rọ̀ nípa ẹ̀ látara òun náà ni owú jíjẹ ìgbà tí a lọ nínú fàájì yẹn mo ń ro àwọn kankan ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló yẹ pé ó ti fi owó ti ọkọ ẹ̀ síta hmm. ọ̀pọ̀lọpọ̀ ọkọ ló ti fi owó ti ìyàwó ẹ̀ síta hmm. ọ̀pọ̀lọpọ̀ fìyẹ̀nsí fìyẹ̀nsí àfẹ́sọ́nà ló ti torí owó jíjẹ pàdánù ìyàwó tí ọlọ́run kọ mọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti torí owó pàdánù because bẹ́ẹ̀ mi ṣe wà mo máa ń sọ anywhere torí iṣẹ́ tí mo yàn láàyò tí mo ń ṣe mi ò lè fẹ́ obìnrin tó ní owó gbígbóná lára. èèyàn ti ẹ̀ gbọ́dọ̀ fẹsẹ̀ rí iṣẹ́ wa yìí ẹni tó bá ń jowú ògbúdọ̀ mo ti rí ọkùnrin tó lọ bá ọkọ mi pé máàzí máàzí náà máa sábà pè ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ fúnyàwó yín láyè mo rí yàwó yín lórí fíìmù nínú fíìmù ẹ̀dẹ̀ fúnyàwó yín láyè abáwọn ṣe máa tó dé máa ń gbọ́rọ̀ yìí wọ́n wọ́n máa ti lọ location bẹ́ẹ̀ yẹn wọ́n náà máa ń ṣe oríṣiríṣi ẹ̀dẹ̀ fúnyàwó yín láyè ìyàwó yín dẹ̀ ló ń ṣe fíìmù ah mo o láyé láyé ìyá alágbájá wọn ti ẹ̀ da wá sọ fún un fẹ́ nítorí kí ọkọ mi wá sọ fún mi. ó dà èmi gan ti rẹ́ni tó ń ṣe fíìmù tó sọ pé láyé ìyàwó òun lè ṣe fíìmù. can you imagine can you imagine. producer rẹ̀ lẹ́yìn tí mo sọ. can you imagine. tó bá jẹ́ pé nǹkan tí ó máa la ìyàwó yẹn ńkọ́. ibi tó fọ́ọ̀nì sí ni wípé tíyàwó ẹ̀ bá ń ṣe fíìmù mo sọ fún pé wọ́n tètè mọ ìyàwó ẹ̀ jù. ṣáájú owó lọ torí ìyàwó brilliant with brain beautiful imagine. ó máa tètè ó máa jẹ́ kí ní àjò wọn yàgò ní ẹ́ irọ́ o èèyàn máa gbọ́dọ̀ ètè ìmọ̀ tó bá ti rí pé ẹni tí òun bá rìn òun lára ẹ̀ àbó ń jowú ẹ̀yẹ ra ìgbéraga kọ́. ìgbéraga kọ́ wọ̀. tèmi bá mo bá ti mọ̀ pé nísìnyí mo ti gbọ́n dé lẹ́jẹ̀tẹ̀ ilé ìwé tí mo wà yìí ah a fool at forty is a fool forever mi gbọ́dọ̀ dé level yìí kí n tún ṣì ponú nígbà tí rí epo tí ń lára mi máa máa yẹ fún ẹni wà kọ́ ni pé ẹni tí ó bá tẹ̀sí ní gbóná ah, against èèyàn kéèyàn máa ṣọ́ra fún mi. kò ní pẹ̀lẹ́rìn kó tó dàrú good morning yẹn tán mo ti rin máìlì mẹ́ta tí má ti lè mọ̀ pé intanet yìí ṣe máa pa mí lára eléyìí tí màá fi dúró tí a máa jà á yẹra fún ẹni nítorí pé owó ó lè pààyàn kò wá ń ṣèyàn nìkan ó tún lè pààyàn sáyé torí nígbà tí owó yẹn bá ti pa kàríà èèyàn tó o lè move ahead in life then what why are you doing that? olúwa ti dòkú ayé àti pé ìgbà tí mo tún wò owó tí ó ti mú ẹlòmíì ó ti jẹ́ kí ẹlòmíì máa fi ka àgárè bomi sẹ́nu dọ́là mm-hmm. torí ẹni tó yẹ kó fẹ́ gangan níbi ìgbónára burúkú mm-hmm. àti pé àwọn ènìyàn wọ́n rí pé a jẹ́ ìṣẹ̀dá kan tó yẹ pé tí a bá ṣe nǹkan téèyàn bá ń tẹnumọ́ pé à ń ṣe à ń ṣe à ń ṣe psychologically consciously unconsciously tá a bá múra a máa padà ṣe nǹkan yẹn. Mm. mi ìkúkú ṣe tẹ́lẹ̀. àwọn kò fi ń bú mi náà tẹ́lẹ̀ kúkú ìkúkú ṣe ká mọ̀ pé n tó fi ń bú mi mo kúkú ṣe. ọ̀pọ̀lọpọ̀ obìnrin lẹ́ torí kú ọ̀pọ̀ ẹ̀ ọkọ mi owó ara ẹgbẹ́ ibi dábìtì àwọn ìbàdàn afẹ́ gbóòrò àwọ̀ tẹ́lẹ̀. mo máa ti gbọ́ rí mo máa ti gbọ́ eléyìí mo máa ti rí láìsí mo ti rí èèyàn tó sọ fún mi bẹ́ẹ̀ pé ọkọ òun máa wo abẹ́ tó ń bá jáde ọkọ òun máa rẹ́yà sí bọ́ gbogbo àwọ̀ tẹ́lẹ̀ bóyá bọ̀ rẹ́yà látọ̀ látọ̀ látọ̀ ó máa gbóòórùn pé bóyá lómi ti wọlé àbí kò wọ èyí tẹ̀wá lè rèé ṣé èèyàn máa máa ń mọ̀ ní kí ló ṣe fẹ́ mọ̀ pé lómi ó ló máa ń ṣe tó máa tọwọ́ bọ̀ tó máa wò ó pé àkíní ah, ah, ah, ọ̀rọ̀ owó dẹ̀ ni ọmọkùnrin náà ló padà parẹ́. yóò parẹ́. ó padà parẹ́ because bí ló ti ń ṣe ìrìngìrì ẹ̀yàwó mi kiri lórí kan ló bá lásìdẹ̀ǹtì ló bá kú kódà ìyàwó mi báyìí ó ń sáyé lọ. ẹlòmíì ló ti máa ṣe àyè bẹ̀. ẹ wo a ti sọ èyí tí a lè sọ lórí ètò má jẹ ohun gbígbóná ohun gbígbóná lè pààyàn tí ò bá pa ó lè kọ̀ọ̀kan ó lè pa ọ̀nà bẹ́ẹ̀ ni ó ń pani dáadáa tó bá dẹ̀ jowó èèyàn jù ó máa ń di ìlara ìlara kẹrẹ ọlọ́mọdé àdáràn ohun tó máa kọ́ ìjà lára ìtọ́bọ̀rọ̀ kí tọ́bọ̀rọ̀ so ẹ jẹ́ ká mú ìlara kúrò ká mọ́wú kúrò ohun tó o bá nífẹ̀ẹ́ tó o fẹ́ ṣe tọ ẹni tó mọ̀ ọ́ ṣe lọ́lọ́ kọ ẹnikẹ́ni ò bá mọ̀ ọ́ ṣe lómi à mọ̀ ọ́ ṣe tó bá dẹ̀ nífẹ̀ẹ́ nǹkan kan bóyá ọwọ́ ọṣọ ààrùn dé láìka aṣọ tẹ ìwọ̀ yìí o máa wò ó níwò ìlara máa wò ó pé kí ló ṣẹlẹ̀ gan-an òun nìkan kó iṣẹ́ òun nìkan ni. kí ló ké sí. òdè láìkẹ́. má ṣe bẹ́ẹ̀. òdè láìkẹ́ àti sọ́lẹ̀ ẹ̀yin náà ẹ̀ ṣàtì ẹmu ní ení àti èjì lórí ètò fàájì ọ̀sán ẹgbẹ́ polówó ọjà yín wá kájé òbúgbà yín jẹ mm. táwa bá ti bẹ́ yín fi ẹnu ayọ̀ sí ọlọ́run á sanction ẹ̀ lókè pé òkè ọjà yìí máa tà lọ á dẹ̀ máa tà lọ. ẹ tún máa tẹ̀lé wa lórí gbogbo àwọn ìkànnì wa ní social media àti Orísun TV ní ní Instagram wa àti Facebook wa bẹ́ẹ̀ ní orí YouTube gọ́ṣẹ́ lẹ́tọ̀ ìgbà yìí tẹ́ bá mí ìsẹ̀ ẹ tún lè padà lọ sórí YouTube kẹ́ ẹ lọ wò at Orísun TV náà ẹ̀yẹ́ ṣáà type Orísun TV á gbé gbogbo ẹ̀ wá fún yín gbogbo ohun tẹ́ bá fẹ́ rí lórí ètò fàájì ọ̀sán ó máa gbé wá fún yín ẹ lè tẹ̀lé èmi ọmọ yín atani fingers mi ní orí instagram àti lórí tiktok ní orí facebook nike alex anna babatunde ni. tó bá wá jẹ́ pé mi náà lè tẹ̀lé lórí instagram at official ẹ̀yinjú olódùmarè lórí facebook prince mọ́láwọ́ adéníyì olùṣọ́lá tó wáyé pé péèjì yẹn lẹ́fẹ́ tẹ̀lé ẹ̀kọ́ tẹ abuletic king ẹ̀ o ó máa gbé wá ọba àwọn ọmọ abúlé ní péèjì yẹn lórí twitter at official ẹ̀yinjú olódùmarè bẹ́ẹ̀ náà ní tiktok at official ẹ̀yinjú olódùmarè ilé lójú owó rírẹ lójú gbogbo wa máa rí o èmi á máa sọ pé bàbá ṣagilọ́gbẹ́ ó di dandan kó ṣoje bàbá domi sórí adé gbogbo ara wọ́n gbogbo ètò tèmi ó ti dé gbogbo ara bàgẹ́ arátùmí arátù gbogbo wa lọ́la wáìdì lókè ire o ká pàdé lọ́jọ́ mi.